Thank you. ọpẹ́ fún ọlọ́run àtọrọ àlékún sí ọlọ́run orí àjẹjẹ kan ọlọ́run ọba ọba olùfẹ́ ńlá anábíwá Muhammad sallallahu alayhi wa sallam onígbọ́jọ́ al-ahad Thank you a máa ń ṣe tẹ̀síro Al-Qur'an yìí máa ṣàlàyé ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run fúnra wa. Súrọ́dù Káwọ́dà òun náà ni a ti ń kà lọ́wọ́. Àyà tí a ti dúró ní ìjọ ìjọ àyà one hundred and nineteen nítorí wa bá ti ń kìlọ̀ wa àwọn tá a jẹ́ olùgbàdo òdodo àwọn nǹkan tí ó lè ràn wá lọ́wọ́ láti dúró lórí ìmánì tá a wà láti jẹ́ kí ìbẹ̀rẹ̀ ọlọ́run bá wa kó máa dàgbà sókè olúwa ṣàlàyé fún wa tó lè ràn wá lọ́wọ́ àwọn tá a jẹ́ mùsùlùmí òdodo. وكونوا مع الصادقين ẹnìyàn tẹ́ rìn súnmọ́ o ẹnà àwọn tẹ́ máa bá rìn ẹnà àwọn tẹ́ yàn ní ọ̀rẹ́ kọ́dọ̀ ẹ̀mẹ́ tẹ́fẹ́ yàwó gbogbo àwọn tákàkà lè rí wọ́n máa ń nìkan ṣe pẹ̀lú ìṣẹ̀mí wa ẹlòmíì nígbà tó ti má rìn láìpẹ́ bí ẹlòmíì sì yí dáadáa ẹlòmíì sì yí sí àìdá ẹlòmíì níjọ́ ti wọlé ìwé lẹ́bẹ̀ẹ́ ibi tó yìí ó ti yàtọ̀ ẹlòmíì yàtọ̀ sí ti dáadáa ẹni tí yàtọ̀ sí àìdá bó ti rí nàní ẹ̀ òkè tí wọ́n ń fa ṣé ìṣẹ̀lẹ̀ ẹ̀rọ tó yàtọ̀ báyìí irú ìran àwọn tí ìran bá ń bá rìn wọ́n máa ń lapa ní ìṣẹ̀lẹ̀ ayé yẹn o ẹ̀yin ti ní mọ́nì náà ẹ ti níbẹ̀rù ọlọ́run náà ẹ ṣàlékún rẹ̀ ni inú tó lè ṣàlékún rẹ̀ fún yín ọ̀kúnnù máa àṣọ ọ̀dọ̀ pé ẹ máa rìn pọ̀ ẹ máa wà ń gbogbo gbà máa ẹ máa wà máa àṣọ ọ̀dọ̀ pé àwọn ibi tí a bá ti máa ń gbé tí a ti máa ń gbè fún àwọn tẹ́jọ máa jò púpọ̀ wọ́n gbọ́dọ̀ ju olùbẹ̀rọ ọlọ́run ọ̀fun máa sọ ọdẹ pé kọ́dà bó ti mọ́sálásí náà àwọ̀ àbáyé náà àwọn owó lọ́wọ́ pẹ̀lú ẹ̀ nínú ilé rẹ̀ àwọn owó lẹ́jọ́ ń sepọ̀ anábì sọ̀rọ̀ lọ́wọ́ àríwọ̀sá ọ̀lá má bẹ́ẹ̀ nìkan ṣe wọléwọ̀de àfẹ́ríbá ní mánì o níbẹ̀rẹ̀ òun ni kí ẹ máa bá ti wọléwọ̀de òun náà ní lọ́wọ́ níbi dáadáa tí ẹ máa ń ṣe ẹ lè máa lékún dáadáa náà olúwa bìọ́ lórí àjà wa lékún dáadáa o bàbá ti ń dàgbà sí tọ́jú orí wa ń lọ sókè sí bẹ́ẹ̀ náà ni kí mọ́ni wa máa dàgbà pẹ̀lú wa bẹ́ẹ̀ àti ìpáyà lọ́wọ́ bá wa àwọn kan tó wà lọ́wọ́ òun ni olúwa ti sọ yẹn ká wo àwọn tí a ń bá ṣe àṣepọ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان لأهل المدينة ومن أولهم من الأعراب أن يتخلفوا عن رسول الله بعد أعوذ بالله من الشيطان الرجيم

Yeah.

إن الله لا يضيع أجر المحسنين الله ما كان لأهل المدينة فمن عمر الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان لأهله مزيد أجر من حولهم من الأعراب ومن حولهم من الأعراب أن يتخلفوا عن رسول الله ذلك بأنهم لا يصيبهم ولا تقبل فلا تقربوا ولا تخرصوا في سبيل الله ولا يطعون ولا يطعون موطئا يمين الكفار ولا ينالون من عدو إنا أذن لهم به رحمة صالح إنه الله لا يضيع ọlọ́wọ́ bá ní máa káàlà ní àhàlì ìrìnàjò Olúwa ní àwọn ará Màdínà tí wọ́n jẹ́ Mùsùlùmí òdodo àwọn Sọ̀hábà ní Báwí. Ẹ̀tọ́ Ojú àwọn tí wọ́n ẹgbẹ́ta Màdínà náà tí wọ́n tí wọ́n súnmọ́ Màdínà pẹ̀lú àwọn náà nínú àwọn ará oko tí lè tọ́jú wọn. Wọ́n lọ yíyáta, wọ́n lọ Muhammad, yẹ kí tẹ̀lá lọ sí ojú ogun èèyàn bẹ́ rú tọ́lá fún ẹgbẹ́ lára rẹ tọ́sí gbọ́ à olúwa ní kò dáa eléyìí sọ̀kalẹ̀ nígbà ogun tàbókù náà ni kò yí ọwọ́ arábàdún náà o àti àwọn tó bá rọ kíkà mẹ́tẹ́ẹ̀ náà àwọn aró oko tí wọ́n ya pa òjíṣẹ́ Muhammad sallallahu alaihi wa sallam kí wọ́n tẹ̀lé lọ sí ojú ogun. wọ́n lè yọ̀rọ̀ وأنفسهم عن نفسه الله أكبر àwọn ọ̀gbọ́rọ̀ wọn bí ọlá fún ẹ̀mí ara wọn bí ẹ̀mí alẹ́ Muhammad lọ. Èyí tí wọ́n sọ̀rọ̀ mi tán النبي والأولاد المؤمنين بالأنفسهم الله النبي هؤلاء بالمؤمنين من أنفسهم الله ní àwọn mọ̀mìnì àwọn gbọ́dọ̀ kọ́kọ́ máa kọ̀nsídà lẹ́bì náà nítorí jẹ́ nínú nínú wà bùdó wà wà nígbàtá ìlànà lọ sójú ogun tó yọ lọ wà láyé lọ́gbọ̀ búrúdú àǹfúsù ní ẹgbọ́n ọ̀tọ́ ní pé ìnira ó bá yín wàhálà lè bá yín bẹ́ẹ̀ bá lọ sójú ogun lọ́wọ́ fi áńsá àlébìnrin lọ́kọ́ ẹgbẹ́ ẹ̀sùn sí àkánẹ́bí ìjòkó kẹ́yẹ̀ tó tẹ́lẹ̀ yìí tẹ́yẹ̀ lọ bó ti yẹ kó rí yẹn agbẹ́gbẹ́ gbọ́ lápá lẹ́gbẹ̀ẹ́ Muhammad gbogbo nǹkan lọ eléyìí ló ń wá ọlọ́run wà náà bí ẹgbẹ̀rún tí eléyìí jihadu ṣe ń lọ náà ni o jihadu kan ní ọ̀nà oríṣiríṣi ni ọ̀nà tó bá gbà wá. Bébà láwọn èèyàn gẹ́gẹ́ ti ìdàgbẹ́ kan ìsìláàmù kò sí táwọn ibi jihadu bá lọ lọ́wọ́. Àlébù èmi ìṣẹ̀gbẹ́ tó wá ṣe lẹ́yẹ ìsìláàmù yìí ló wá tó gbé wá ní tó wá ṣe lọ́nà. Nígbà tó ti parí iṣẹ́ rẹ̀ ẹ̀rì ọlọ́ni iṣẹ́ tó parí iṣẹ́ tá a rán ó ti parí bìsílẹ̀ láì máa bọ̀. Ìsìláàmù yìí àwọn tí wọ́n ń jà àwọn tí wọ́n ń jà obìnrin tó tó jihadi ó wà ní hadith kan tálẹ́bí ni tálá sọ pé ó ṣe jihadi ṣógbọ́n ọ̀tọ̀ náà ọba ọlọ́dún ni gbogbo ẹgbẹ́ pé gbogbo ìdíje rẹ̀ lílọ sóhun rẹ̀ nípa kúrù tẹ́lú mọ́tún náà ní ẹ̀lú ìyá tó yẹ kó gbogbo gáràjì rẹ gbogbo tó ń ṣe kọ́nà pé ọ̀hún fún rẹ̀ lóyún mi ọ̀hún fún rẹ̀ lóúnjẹ

ìpẹ́ lọ tó jihadi ìdí jẹ́ jihadi ìdí bá lọ àwọn sọ̀hábà kò gbà tí wọ́n bá yóò gbégbà káàrí ogun ìbọn kájọpọ̀ àti jihadi àwọn sàábì alẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ìlọsókè ìtọ́sókè wọn lásìkò yẹn kò tí ìṣẹ́jọ́ ń torí ẹ̀kọ́ àdẹ́dù lọ́wọ́ wọ́n á rí gbogbo ẹni tí ó wá ní kàn wọn alámọ̀ ní ìsìlámù tó ní kàn wọn ayàwó ẹgbẹ́ dáwọn náà wú o mùsùlùmí wọ́n kọ́dà ìfẹ́kẹ́ nìkan máa bú mi ìfẹ́kẹ́ ìfẹ́ pé ẹ̀yìn lè lágbájá pé ìfẹ́kẹ́ àyẹ̀ fojú sí ọ̀dá wọ́n lè wọ̀lá yọ́rọ̀gọ̀ fún ọ̀fífèrè alẹ́sì ẹgbẹ́ ọ̀rọ̀ tó rẹ̀ alẹ́ Muhammad ẹni ní àyè ìjọ́lẹ̀ gbàgbẹ̀ láyé kọ́ sọ́mọ̀ ọgbọ̀n lẹ́nu báyìí náà ni tani ní wa tẹ́lẹ̀ máa bá lé rẹ̀ jẹ́ tí wọ́n bá rẹ̀ rẹ̀ jẹ́ kọ́ àwọn tẹ́lẹ̀ fẹ́rẹ̀ yìí náà nígbà máa kọlu tó máa kojú bí àbẹ̀rẹ̀ kọ̀ọ̀kan yìí wà láìláì sí ẹ̀yìn ìpadà ẹ̀yìn ìpẹ́ ẹ̀yìn jẹ̀dúrẹ́ kálápà yìí jẹ́ tí ń bú àwọn sọ̀hábà tó lè ògbú wọn ayò ògbú wọn èyí sàlàyé ni ẹgbẹ́ lè sàlàyé ọba tẹ̀ náà bá fún ma tẹ́lẹ̀ tó fẹ́ bàbá tiẹ̀ náà ó fẹ́ ju bàbá rẹ ó ní bàbá rẹ tó ti rí ó wá jẹ́ ẹ̀ka tó lè tó lè dá gbogbo tí bàbá rẹ ṣe wọ́n á ròyìn rẹ̀ àti ìyá rẹ̀ kí ni kọ́ ó dára ayé rẹ̀ létí àbí bàbá rẹ̀ ọ̀nà rẹ̀ rí bàbá rẹ̀ jáde mọ́tò ìyá rẹ̀ rí nígbà tí ìjọba wà sẹ́lẹ̀ àbáwọn ìṣẹ́lẹ̀ táwọn kan kọ́ tuntun bá nítorí ẹni báyìí tó bá dájú fún àwọn òbí tí àwọn òbí ilé ìfẹ́ bínú. nígbà àwọn àwọn ìgbógun tẹ̀sí ọlọ́run ni ìgbógun ti sàárì ànẹ́bí ìgbógun tẹ̀sí ọlọ́run ọba ni ó ń bẹ̀rẹ̀ sí tí ìwà yíyọ. ẹni àtàbà ti sáwọn olórí lẹ́gbẹ́ gbogbo ìjọba ti sáwọn ọgbẹ́ lọ́gbàjá àlè gbẹ̀sẹ̀ lọ́wọ́ rẹ̀ náà kò sí tẹ́tẹ́ ní bẹ́ẹ̀ ìfọ̀ àdìsí ìdá náà lọ pé àlè gbàdìsí ìgbélé lágbàjá wà mẹ́ gbogbo torí alábòsí ni. nígbà tẹ́ ń fi àbòsí èèyàn tẹ́ ń fàbòsí nínú agbáfẹ́fẹ́ dínkù wọ́n lálábò sí ni wọ́n ní ó jàǹbá àmánà ó bí ìṣèjà lọ́dà Muhammad lẹ́yìn rẹ̀ à ilé ìlú làwọn ènìyàn ó ní ọ̀rọ̀ kò wá sọ báwọn ó ti rí pé inú àmì ti wá dùn kálọ̀ ìdíkọ́ ìwà ìgbéra òfin ìgbìmọ̀ lò ó sì ní sára ní mo lè ní ìgbìmọ̀ wọn bá tó ìrora fara ní ìpínlẹ̀ fara ní àwọn sọ̀hábà tó wọ́n máa sọ̀rọ̀ tó dá sí wọn ìsìláàmù là ń sá lọ́gbọ̀n bá a jẹ́ mọ́sùn dáadáa bẹ́ẹ̀ni bá a ti jẹ́ láyé gbogbo bí ìbá kọ sí ọ gbogbo àti ìbá kọ sí ọ à ẹ fàdọ́là alẹ́ Muhammad ọmọlúwàbí ànẹ́bí mẹ́jọ bàjẹ́ bàbá ti gbọmọ lọ́àbí ní ànẹ́bí jẹ́ ìyàwó ànẹ́bí ta bọmọlúwàbí rẹ̀ jẹ́ nígbà tí ẹ mọ̀ tẹ́ tẹ́ ìyàwó ànẹ́bí mọ̀ tẹ́ lájá ìwọ́n mọ́tì ó sì tó lè kọ́ tó lè tó lọ́wọ́ àlẹ́bí oní ẹlẹ́gbẹ́ ẹlẹ́gbẹ́ pátẹ́lẹ̀ tó lẹ́gbẹ́ tó gbò mọ́ tó lọ́ pè ya tiẹ̀ lẹ́gbẹ́ tó gbò mọ́ àfa rẹ tó lè wà rẹ lẹ́gbẹ́ mi ọba fa rẹ gbé lọ́sọ̀rọ̀ ọwọ́ ojú wa ọmọ ìyẹn ẹlẹ́gbẹ́ burúkú ìyá rẹ lẹ́gbẹ́ mi ìyá rẹ ìyá rẹ ló gbé wa lé sọ̀tọ̀ pé ọba tẹ̀lé sọ̀rọ̀ ọ́ fàdúró pé kọ́ máa rẹ́rìn ọ́ wà ní ẹni tó lọ́kọ̀ mọ́ wà lójú mọ́ àsùnhánàlá wọ́n á gbé ẹni tó wọ́n nífẹ̀ẹ́ sí jùlọ alẹ́gbà Muhammad wọ́n ń sọ̀rọ̀ tí ó dá ọdún wọn rí orí ẹni yẹn náà alábòsí ni náà Wọ́n sì fọ́nà ní ẹ̀sìn صلى الله عليه وسلم وفي طاعة النبي Ilé ìbáyé ní ọjọ́ sọ wọn tẹ́ẹ̀tẹ́ ẹnu àbùkù kan sàájú àlẹ́gbà Muhammad. Àwọn sàájú lẹ́fà àbùkù kan. Wà láìra àdúrù. Àwọn sàájú ẹwà wo bí orí bí bẹ́ẹ̀ tó mọ́ tàfẹ̀sí ọlọ́run bákan tó bá tó tàfẹ̀sí ọlọ́run tó ń bẹ́ orí bí wọ́n pọ̀ sí ni. Kò sí ní ọdún ìfẹ́ takọ́ àdùsúnlẹ̀ sí òní padà àwọn tí ó tẹ́rẹ ti tẹ́ àwọn tí ó tẹ́rẹ ti islam onílẹ̀ fún ẹ̀yìn tí ó lẹ̀ fún wọn ẹ wá bá a débi pé ṣé kí àyè ṣe mùsùlùmí subhanallah kálọ̀ tó ti ẹni tí alágbé ẹ̀yà ẹni láti gbé ẹni tí ọ̀wá kálọ̀ tí àmì ẹbí rẹ̀ àwọn ìlú ti gbé bẹ́ẹ̀ kálọ̀ tí àmì ẹbí rẹ̀ ọmọ wa ó tí ò sí lẹ́gbẹ́ wọn lé ẹ̀yà ní káwọn alùsùn lè máa gbèsè pọ̀ pẹ̀lú dání

ẹ̀yìn gbẹ́gbẹ́ ló fẹ́ tẹ ìjọba pẹ̀lú àwọn àfà ẹgbẹ́ ní ìjọba ọ̀hún ọlọ́run sàmọ̀nà wa ibi tá a ti mọ ẹ̀dá fún ẹjọ́ lóṣù ànẹ́bí torí pé jẹ́ lóṣà ọlọ́run tó dúró wa fún fẹ́ẹ̀ fàgẹ́là fẹ́ẹ̀ fàgẹ́là ànẹ́bí jọ àwọn lọ. Agbẹ́bọ̀ Muhammad kẹ gbọ́ lápá àdínẹ́dùgbò láyé lọ kẹ lókè àdínẹ́dùgbò láyé lọ iṣẹ́ bá kí àwọn olùfẹ́ kẹ̀yìn ní ọ̀gá tó bá ti jẹ́ bẹ́ẹ̀ tó ń mú eré olùwà ló jẹ́ alùpàá ní ìdíje gbígbọ́ Tẹ́ bá tẹ̀ láàrin ẹgbẹ́ Muhammad sallallahu alaihi tẹ́ tẹ̀ láàrin ẹgbẹ́ tẹ́jọ lọ àwọn èsì kọ́ bá yìí tí ò ní gbogbo ẹni kò sí méje méje méje wà fún ọ̀pọ̀ ìwọ̀n tó gbé àwọn èsì kọ́ bá yìí tí ò ní gbogbo nínú àwọn nǹkan tó lè láàyè gbogbo Ọjọ́ ń bẹ̀rẹ̀ Tí tí tẹ́ ìfẹ́lọ tẹ́ ìfẹ́lọ ọ̀rọ̀ mẹ́rin báyìí mẹ́rin bá kó bọ́ọ̀lù tẹ́lẹ̀ mọ́sáré àwọn tèmi táìmù bóyá bá gbé bábẹ́ fún ra ìdàtí ìtẹ̀tẹ̀fẹ́ ju owó akúrẹ́ ni àwọn tí ó ń gba ogun ìlú ò ní táìmù tó gbé wọn jù àwọn tó ń gbá bọ́ọ̀lù táwọn sọ yìí wọ́n bá àwọn tó ń ọlọ́ni ọjọ́ ìlú jẹrẹ látara ìtẹ̀lá lẹ́nu lórí lórí. Wọ̀nà ní ṣẹ́gbẹ̀ àbí àkáàbù tí kẹ́yẹ̀ rẹ̀ wàhálà tí kò sí rẹ̀ ìlera bí kọ́kọ́ lè kọfẹ́ ní àmì ìfẹ́fẹ́ rí jàǹfẹ́ àdúgbẹ́sẹ̀ àtàwọ́lọ́fà. Wọ́n ni wọ́n láwọn Àbí ilé ẹ̀kọ́ ìwọ̀n ìjọba, kọ́nà tó pé ẹ̀rí ń gbẹgbẹ́ tó máa fi fẹ́ gbẹgbẹ́ jẹ́ ojú táwọn. Tọ́kẹ́ àwọn ìkẹ́ ìwọ́ pẹ̀lẹ̀ tí wọn tí ìsàbí lè lẹ́ẹ̀dì. Mo gbọ́ mi pé wọ́n ń jà bọ́ọ̀lù wọ́n ń jà pẹ́pẹ́ bọ́ọ̀lù fún àwọn òṣèlú bọ́ọ̀lù ojú òṣèlú ti ẹ̀sìn Ahmed Muhammad ní gbogbo nǹkan ti á bà wọn. ولا يستهون موتها يزيد البقاء ومن جاء عليك من جماله فقل لا تنسل وما الزفرين يعني إلا ولا ينالون من عدو Olúwa ni wọn ò ní tẹ̀ wọn ò ní rí lọ́dọ̀ àwọn ọ̀tá ìyàwó jẹ̀fẹ̀rí, wọn ò ní rí ìṣẹ̀kẹ̀kẹ́ tó yóò jẹ́ ìrà fún wọn àti pé jẹ́pẹ́ ìgbà àgbà lábẹ̀ àmàlù sọ́ọ̀lẹ̀ gbogbo ń tà àkàkalẹ̀ yìí Jíta bá ń pèrè sí ọ láàárín ìgbà tó ń jà fẹ́sẹ̀ ọlọ́run. Jíta bá pèrè sí ọ ń bẹ̀ láàárín ìgbà tó ń pòfẹ́ sí ilé ìsìláàmù. Ìkọ́ bá pèrè sí ọ. إلا كتب وضع كتب الله به عمل الصالح ìgbẹ́kí yóò wọ́n ẹ̀fí tọ́pẹ́ ní ṣiṣẹ́ dáadáa iṣẹ́ dáadáa wọ́n ìkọ̀ọ̀kọ̀ tó gbẹ̀ǹdé rẹ̀ lásán tí bá ń kọ́ ẹ̀kọ́ dáadáa tó gbé ń pa nítorí tí máa pàṣẹ òun lásìkò yìí ní tó pèsè lọ́wọ́ tó rọ̀ ọlọ́ọ̀bá ni kátówá ni wọ́n bú ọ kátówá ni wọ́n lé ọ lé lẹ́gbẹ̀ẹ́ lè ní ẹ̀rọ pé ilé ní wàlẹ́ àlàáfíà ìmọ̀ sí ẹ̀dínkù nínú mímọ́ ní ọlọ́kùn sàlẹ̀ ìfẹ́fà náà àfáàsẹ̀ ni wọ́n bẹ́rù bá lára wọn tí ó náà fún àfá ìpínlẹ̀ sí mo kọ́ wọ́n bẹ́rù bá pé àwọn ìyọ̀ ọ̀fẹ́ ààyè ọjà ìfún bí olóòtẹ̀sẹ̀ lọ́wọ́ àwọn ikọ̀ hábà tá à ń fún tá à ń fi tọ́tẹ́ bẹ́ẹ̀tì lámù lọ́wọ́ ẹ̀dẹ́kẹ̀ ló ń fẹ́ lásán lóògùn ẹ̀ sì rì mú mi èyí tó burú jù pé ẹ̀mí pa mí tòbí kẹwàá láti mẹ́lẹ́jì lẹ́gbẹ̀rún ó sì lọ jẹun tí bá wọ́n gbẹ́lẹ́gbà lẹ́bì yìí bó wà bá ní ẹ̀rọ máa ti pé tọ́lọ́pàá gbẹ́gbẹ́ lọ sí dọ́rùbà yẹn ẹ̀rọ àbá ní ẹni tó lè dọ́rùbà mi ìsìláàmù olóògbà là ń pè tẹ́ẹ̀kì àwọn ìsìláàmù pé ń fẹ̀rẹ̀ lọ fẹ́rẹ́ sí wọ́n lọ dájú ìmọ̀ nínú gbogbo kọ́nà wọn bá bú ọ èébú tó bú ọ lásán kò sí bó ṣe bú ẹ̀sìn rẹ̀ níbàjẹ́ kọ́nà bá tilẹ̀ sí yẹ̀yẹ́ kò sí bó ṣe tilẹ̀ sí yẹ̀yẹ́ sí rẹ̀ níbàjẹ́ tó gbèrè sí yẹ̀ díẹ̀ èyí tó bọ̀ náà tó jẹ́ pé nítorí tó jùlọ ti ẹ̀sìn ọlọ́ọ̀bá ni ńlá tó ti bàlẹ̀ àfún àwọn obìnrin amọ̀lọ́gbà ẹlẹ́sìn. Gbogbo ọgbà rẹ̀ tó gbé nítorí pé kéèkì ọlọ́run ọba má bàbà jẹ́ lójú mọ́ kéèkì ọlọ́run ọba ó sì kọjá dáadáa fún ọ ni èyí ló ń bẹ̀rẹ̀ má sọ ọ̀nà méjì kí ló ń bẹ lẹ́yìn ọ̀nà tẹ́lẹ̀ ọlọ́mọ iná lọ́ha lẹ́yìn ojú ìrìn àjọ mọ́sùlùmí. Ọlọ́run ẹgbẹ́ ọlọ́run ìpàdé mẹ́ta. Àlùfòrún àwọn tó ti dáadáa lẹ́sọ̀ bẹ́ẹ̀. Gbogbo dáadáa tí ẹ bá ṣe, ọlọ́run bá wọ̀ ní láàrin ẹ̀san rẹ̀. Ọmọ ìrìn mọ́ láàrin ẹ̀san, ọlọ́run ní láàrin rẹ̀, ọgbàǹkẹ́. Àfi tó bá sábòtú fọ́rẹ̀ nìkan ló kù wọ́n sábòsí fún rẹ̀. Àwọn èèyàn lè rá ọmọ èèyàn tó lè rá ẹ̀sìn rẹ̀ láàrin. Wọ́n lè gbé àfá tó sọ pé fún ọkọ̀ lè pọ̀ orí aláàrin nù. Àtìkù tó sọ pé ọkọ̀ pọ̀ orí aláàrin nù. Àmọ́ lọ́wọ́ ní ilé fún ọ. Bí ẹgbẹ́ àbá torí kíní kan sí kíní kan, ẹ torí ní ilé sí. Mi ò sọ̀rọ̀ sí láàrùn kan ní ọkọ̀ ìràkò kan mí àwọn ẹ̀sẹ̀ ọ̀ọ̀tí bá ti jẹ́ ìsìlámù àkò kan mí o gbogbo tí wọ́n bá lè fi kún àfà lọ́wọ́ fi kún wọn lọ́wọ́ tọ́rọ bá láwọn àfà tó jẹ́ pé lásìkò tá a wà yìí ẹjọ́ àwọn ń sọ ni pé kò ní jẹ́ kò jẹ́kẹ́ fèsì ẹnì ó sọ̀rọ̀ tí ò da nípa lámàrí yìí àdúgbò fèsì irú àwọn bẹ́ẹ̀ tí wọ́n náà wá kọ́ gbé dátà sí ẹlẹ́sì dátà tó lò ó náà ń lá kó ilẹ̀ tó dẹ̀ lọ́dà dúró àwọn olùsọ rẹ̀ wọ́n wá sí ààrẹ wọ́n náà sí ààrẹ káwọn èèyàn gbọ́ káwọn èèyàn rí wọ́n náà ti dìbò àwọn èèyàn àwọn ṣúgbà tó bá kó wá wọ́n á dáfà kan á sọ ó síjú lójú ṣúgbà àwọn torí ṣúgbà ń bẹ àwọn sí àbá ṣúgbà burúkú àbá kan wá àbá àpapẹ̀lẹ́kọ̀ọ́ apa àfàkẹ́rẹ́ òun ló pọ́tálárì ìgbà ìrara yẹ́lmà nínú yẹn yẹ́lmà ọmọ àgbẹ̀kọ́wà agbẹ́ta fáànà ẹgbẹ́ ẹ̀lú ẹgbẹ́ àyẹ̀sí náà àwọn tí a yẹ àtàrà wọn kò sí tó wá fà á wà láì àfẹ́ ìkúlù fún ṣáǹsì o ah àánú wà fà ìṣòlú àwọn nǹkan tí wọ́n lọ́sọ̀tọ̀ ìṣòlẹ̀ kí àbí ní ilé jáde

ó ní alùpàdé aláìsàlá àná ó ní rúmọ́rùn ó ní òun lọ sọ pé abdákùrù ó sàbòsí ń jà bá sì ní látàkó tó kúrò ànábì Muhammad láti fi lẹ́nu sọ̀rọ̀ ìbùkún ṣẹ̀dẹ̀ mọ̀ dàn ẹ máa gbọ̀n àfàìwá alábòsí ni àdìsí ń bẹ lókè ẹ̀wọ̀n ọ̀tá pé umaru pé ìṣe àbúrákèjì alábòsí pé àkọwá ní abbas àti ali àwọn náà kóra wọn lọ́dọ̀ umaru pé umaru abbas wọn ń tọ́ka sí ali pé alábòsí ni inú lásìkò ló fún abbas ó lò náà ìyẹn tí a lè rí àìkógbà níbẹ̀ Muhammad bí o ṣe rí ẹ̀rọ ilé ìfèrè hàp. Kò sí bẹ́ẹ̀ náà lórí rẹ̀ ní àlùjọ́rẹ̀ padà dé lórí nígbà tó dé nìyí nígbà tó padà hàn sí kò hàn sí ẹ̀rọ ni. Ìtẹ́ tí ò dáhùn sí rẹ̀ kò hàn sí nígbà tí ò lọ́sí lórí ẹ̀. Sòrí ń jẹ́ ẹgbẹ́ òṣèlú wọn tó yẹ máa gbọ́ ojú ó dọkàn rẹ rú bí ìgbà tí wọn fi aṣọ kò ń jẹ àwọn àfa tó máa sí àwọn síbí àyè ọba ti dààmú ọba ti bàbá àfa dúró. gbogbo ìlú ọdún wa bá yẹn nígbà tí wọn bèèrè ní ọdún dábàá pé náà ni yóò kàn la díẹ̀ yóò kàn la ẹ Ah, àwọn tó ti gbọ́ náà wọ́n lè bá ṣí ààrẹ wọ́n láǹfààní àti gbọ́ lẹ́yìn náà. àwọn dáa ní jihad fi tẹ̀lé rẹ̀ lọ jihad lásìkò yìí mọ̀ kò sí àsìkò tí a lè fi wọlé jihad ẹ̀ka rẹ̀ fi ń ká ẹ̀rí àwọn ẹ̀fẹ́ wọn alẹ́ títí ẹ̀fẹ́ jàbí àwọn tí wọ́n ti tẹ̀lé mi ayé mi tó yìí wọ́n là wá àti ìlú aláàbẹ̀ náà ẹ̀fẹ́ fún alẹ́ tí ẹ̀fẹ́ ìgbà wọn ayé mi tó yìí wà lórí mi wọn àgbàgbé wọn àwọn bàbá wọn náà fẹ́ tó fèsì náà àwọn ọ̀rọ̀ wọn láfẹ́ pèsè náà àwọn àlùsùn náà gbogbo ìgbà ní ọ̀láì agbẹ́rẹ́ náà bá wọ kó mọ̀ sí àwọn afá àsùn náà láyé yìí bí ọ̀láì fi bàjẹ́ tó kò sí ẹ̀rì kan tó ṣe bí táwọn tẹ́sán ọlọ́gbà àlùsùn náà lọ ọba sábùkú ní balóku ẹ̀rọ ni àwọn náà lágbo àlùsùn náà pásínálì tó ẹgbẹ́ èèyàn ó lè ní abúrúkẹ lọ́wọ́ ẹ má da bú ti ẹ̀kọ́ mẹ́sí ọlọ́ èyí táwa ń sọ èyí tẹ̀yìn dàtí mẹ́sí ọlọ́ là ń sọ àṣọ pásánà àtẹ́lẹ̀ yìí èyí tí asánà àti aláìsí ni àṣọ tọ́ba rí àdùsí mẹ́sí ń ṣàbòsí bí wọ́n tó kọ́ àdùsí dá ní tọ́ba rí sílẹ̀ sí ń jalè tó wá ń rò pé ṣe ṣe ṣe ọmọ jalè mẹ́sí ni èyí sáwọn náà pé sẹ́ni kí ni àwọn ń sílẹ̀ yìí Àwọn akẹ́kẹ́ alẹ́ ẹ̀mẹ́sẹ̀ tí ó sún sí láàmú ọmọ ìgbìmọ̀ yìí ẹmẹ́ gbòòrò ojú àná lọ kókó náà ìtàlẹ́bí wá ti jù bá lọ la ilaha illallah ojú àná lọ ètí òsínú ìsìláàmù la ilaha nù ilé aláwò nítorí wájú alẹ́ kí nílẹ̀ Allah ni inna Allaha la yudi'u ajra al-mu'minin ẹni bá ṣe dáadáa dáadáa tó ṣe ìlú ṣòfò gbogbo ọ̀nà tó bá mú ìlúwọ́n lọ́dún tó dáadáa o gbogbo tí olóba tó lágbára láti lè fi dá títí bẹ́ẹ̀ ní ìfẹ́ ọmọ òṣè bí wọ́n bá ti rí tí wọ́n tó sọ bá àdéṣọ̀ bá tó lọ́kọ́ náà fọ́ lóúnjẹ lóṣọ̀ bá tó gbé fẹ́ fún ọ wọ́n lè fi o ìfẹ́ sí mẹ́rin ni ó tó ṣe kọ́ gbá ààrẹ ẹgbẹ́ tuntun nìyí ó jẹ́ lára ti rẹ ìfẹ́ sí mẹ́rin ni ó tó ṣe àwọn tí ìbá gba ìfẹ́ jẹ́ látọ̀lọ́ gbá ààrẹ kọjú ọlọ́nà kí wọ́n náà ṣe ọtí jìyàdì náà nù ìyàlú jìyàdì kìí ṣe pé dẹ́gbẹ̀dẹ́gbẹ̀ ẹ̀wọ̀n ni kìí ṣe pé ní sáà sọ pé bẹ̀rẹ̀ ẹ̀ṣẹ́ gbọ́n àwọn ẹ̀ṣẹ́ ní ilé èyí tí a tó ní ẹ̀ṣọ́ olùmọ́sí àgbàlẹ́ bẹ́ẹ̀ ni pé olùdíje tó ń tó kàrà nígbà tó kàrà sí àǹfààní fún èyí tí a tó ní ẹ̀ṣọ́ olùmọ́sí àǹfààní bẹ́ẹ̀ lónìí àmì tí ó tó kàrà sí ẹ̀yìn náà tó jẹ́ kọ́ àwọn sàádìí àtẹ́gbẹ̀ Muhammad bọ́bá ń lọ sí gbogbo ìmọ̀ nẹ́sùrù ayé ṣahada ìfẹ́lẹ́ ìjọba ń bá lọ́nu ṣùgbọ́n ilé ìjọba ìjọba gbé dáárín tí ó fi ìjọba ọba bákan méjì náà ni ó fi ọ̀nà gbé ọ̀rọ̀ rẹ̀ ń rùn lójú dandan ó ní sọ̀rọ̀ àwọn tó ń sọ fún dandan kó tẹ̀sán mọ́jà lọ́wọ́ rẹ̀ àmì ọ̀dọ́ tó wà máa ń sọ ìta àwọn tó ń gbọ́ ń ta táǹkà jòkó wọn jẹ́gbẹ́ ní ó jẹ́gbẹ́ ní wọ́n sì ń gba táǹkà ẹni níbi ìjọba bá sáré jòkó kò sí kí nìyí tí ó gbà. òkú rẹ̀ sẹ́yìn náà ó ti rí ni gbogbo ọ̀nà tẹ́ bá lè fi ẹran sí ọlọ́wọ́ bá lọ́wọ́ ẹ̀sẹ̀ rán lọ́wọ́ bó ti gbólówó ẹnu kọ́lá bó ti mọ̀ràn fún jóni náà bó ti mọ̀ràn bó ti owó náà gbogbo tẹ́ bá lè fi ràn lọ́wọ́ wọn náà ti fi nìyí. kò sí iṣẹ́ bá fi ràn lọ́wọ́ iṣẹ́ bá fi ràn náà yóò gbà kẹ̀kẹ́ lára rẹ̀ ó lè gbà àsìkò rẹ̀ ní tó sì rọ́jú lọ́la àsìkò ó lè gba díẹ̀ ní owó rẹ̀ tó fẹ́ ta ọ́lá díẹ̀ ẹni tó wọ́nà lówó tí ẹ̀ bá ti bẹ́ẹ̀ ilẹ̀ kútùbà lákàdé ni amọ̀lẹ́sọ ọlẹ́hún iná mọ́ aláyọ̀ dínà ó àjọ àlùmọ̀sílẹ̀ wà láyé fi kú lẹ́nu kọ̀kọ̀. Thank you. إِنَّنِي أَطْرَعُهُمْ نَوَاهِيًا إِلَىٰ كُتِبَ لَهُمْ لِيَجْزِيَهُمُ اللَّهُ أَحْسَنَ Ẹni ọ̀dá sọ parí eré ìta òkúdù rẹ̀ ni. Wọ́n mọ̀ bá ní wọ̀lá yóò fún ìdúnyà lọ́gbà àkọ́jà rí. Mẹ́rin tó kún jùlọ tẹ́ẹ̀tì ọlọ́run, mẹ́rin tó kún jùlọ ti ìsìláàmù tó jọ mọ́ ẹ̀rìn. Mẹ́rin tí ó kábùkù ló kàn án sàárì àlẹ́bì. Mẹ́rin tó tó wọ́n ti ẹnu àbùkù kan rẹ̀ bí àlẹ́bì. Wọ́n lọ yóò fún ìfúnnà nàfàkọ̀. Èyàn kú ẹ̀mẹ́ ẹ̀mẹ́ Bẹ́ẹ̀ kéré tó, ìtàkùtẹ̀ èyí bó ṣe lè kéré tẹ́ tí ẹ̀rọ ilẹ̀ ti tọ́ fi já sí. Ọdún já fẹ́ sí ọlọ́run, ní gbogbo máa ń sọ̀rọ̀ Gbogbo ètò ìtọ́ إلا كتب إلا كتب لهم àti tí wọ́n ti sọ́kẹ́ ó kọ́ kalẹ̀ fún wọn ó lọ sí kẹta tó fèrè ó lọ sí kẹta tó fèrè ìtọ́nù yẹn bá kọ kalẹ̀ ó lè sọnù ìtọ́nù yẹn bá kọ kalẹ̀ àwọn ẹni sàbòkú káṣíkẹ́ nìyí kan pààrẹ àmọ́ tí wọ́n bá kọ kalẹ̀ látọ̀dọ̀ náà ọba kò sẹ́ni tó pààrẹ òfin ló sọnù ẹ̀rì ọ̀dọ́rọ̀tán wọ́n àtọ́dọ́rọ̀tán. Olóòrùn wá pé ọlọ́run ọ̀púpọ̀. Bọ́lá bá ń lọ ìṣẹ́ kékeré sáwọn tó bá lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́. Olóòrùn rí bẹ́ẹ̀. Ọba gómìnà bẹ́ sí ìyàwó, wọ́n lọ́fẹ́ dá sí. Ọ̀sẹ̀ ìta àlọ́ ìgbà ìgbà ìgbà kéèkì ní lásìkò ní ti wíwá ti tọ̀rọ̀ ọjọ́ ní ojú ebu kọ́lá wọn ní ká fún ní kóńkọ́ rẹ káwọn sí ọwọ́n tó fi jùlọ ọwọ́n àpò kọ́ lẹ́nu ẹ̀rọ àwọn ẹgbẹ́ mìíràn tó jẹ́ láti bisikíìtì kábíyèsí kan lẹ́nu ẹ̀rọ wọn ẹgbẹ́ sílẹ̀ wọn ní kọ́ kalẹ̀ ní ọgbọ́n náà wọn ní kọ́ ní ìta wà yìí o nípa ẹni jáde ẹ ẹ̀jẹ̀ fáwọn ẹni ìfẹ́ gbẹ̀yìn o torí irú wíwá sì ti ẹni ká tó yìí wọn ò ní tẹ́lẹ̀ ní ìkọ́mọdé lónìí tí wọ́n máa ní bíjìbì bíjìbì kékeré bíjìbì bíjìbì kékeré tí wọ́n lè sí èmi rẹ̀ kan náà àwọn àmì ìwà rẹ̀ ṣe lọ́wọ́ àbọ̀kùn ìjọ́rùn-ún kọ́ bíjì kékeré àmọ́ náà wọ́n bá bí wọ́n ká bíjì kàǹkà tó subhanallah ìgbìmọ̀ wọ́n tó ní wá ṣe ń tàwọn sẹ̀yìn náà òun wá lóyìn lójú pé adébíyà Muhammad nígbà tó lọ́jọ́ pé tàbúùtì aláwọ̀ obìnrin náà àwọn obìnrin àwọn náà kójọ wá àwọn adájọ́ alájọ́ ah, ah. ẹ̀yìn tí wọ́n ń fún lórí ẹjọ́ ń jẹun ah, ẹ máa mú lọ tí ni obìnrin bò ọba sọkún ìwé ní kí àwọn ìṣẹ́ ìṣẹ́ àti sọkún wọ́n ní kí wọ́n mú ọ̀hún sá ẹ bá fi wá pẹ̀lú mí ìtọ̀ lọ́ọ̀ tí wàá sá wọ́n lè wọ́n fẹ́ kọ́ mọ́sálásí ọmọ náà wájú wọ́n lè wá dá sí ọ̀rọ̀ sá wọ́n tó ń bọ̀ ní ìṣòro bí ọmọ ìkọ̀rọ̀ rẹ̀ láàyè láàyè lẹ́la owó ìkọ̀rọ̀ ọ̀n tó lóbo tó wọ́n mọ́ sá tó lówó àpá ọmọ ọmọ tó lè yí owó mọ orí kan táwọn ọmọ ìṣẹ̀lẹ̀ ìdí lọ́la. wọ́n ti àbá mú owó kò fẹ́rẹ́ fẹ́fẹ́ ọlọ́ èyí tó bá ní tó ti wá kéré bí pé kéré kéré kan tó lè rí ẹ̀rọ ní kòtò ọ̀láyé sì kú ní ẹ̀rọ kọ̀tán kọ̀fún ọ̀tán wọ̀lá kẹ́kẹ́ ọ̀tán wọ́lá yọ́pítọ̀ ọ̀rọ̀ ní wádìyàn ìlà kòtùbà lọ́hùn Ẹgbẹ́ ìgbé ìṣẹ́ wá dáa sí, nígbà mú dáa sí, gbogbo ń tàbí kalẹ̀ yìí, sáà jẹ́ wà lọ́kàn sí ẹ. Ọwọ́ ń sọ, ó wà lọ́kàn sí ẹ náà, wò wá rí ṣe owó ọ̀ṣogún á wọ́n lè ní lọ́wọ́ kan wọ́n wá ń dáwó níbi kọ́lá èèyàn rí sáàtì náà tí mo lè sílẹ̀ ṣẹ́gbẹ́ ó sì ti bẹ́ẹ̀ ṣẹ́gbẹ́ báyìí lọ́kàn jẹ́ ara sọ̀bírọ̀ ta ni five naira wà wọ́n lè kọ̀ tèmi náà wà láwọn kọ̀ wọ́n bá ń lo five wọ́n fẹ́ kọ́ wọ́n fẹ́ ṣe ìtàkùn mọ́sálásí ìwà five naira síbẹ̀ five naira náà ó ní ìtòmọ̀ wọn gbogbo tó ń wọlé owó tuntun nìyí ẹ̀rọ lórí tàbí ọmọ ẹgbẹ́ ìlú ọba ni máa ń dálẹ̀ bí yẹ̀kọ̀yédè lọ́ha ẹ́ ọ̀zọ̀n hasana pọ́ńdọ̀ ni pọ́ńdù bí ìgbà tó ta lórí rẹ̀ lówó àmọ́ ní òun ní ọba ọmọ wa yìí ti fún ọ èyí tí wọ́n fi sí àmì wọ́n gbé sí àtàlẹ̀ wọ́n ní ara sí à ríra two million ríra ten million wọ́n á fáyọ ní fifty thousand ẹ̀rẹ́ wọ́n lọ rárá ìgbésẹ̀ náà ń fọ̀. Ìwé ìdíjọ́ lọ́wọ́ ẹ kí èrè ní ìwé ló sọ pé eléyìí bẹ́ẹ̀ ni wọ́n yà fara yíyọ pò bí. Àmọ́ èyí tó ń ṣe ní ọdún tó nìyí. Wọ́n náà wá rí bẹ́ẹ̀. Bámi ẹ̀rẹ́ bá dá ẹni tó mẹ́ta náírà ó lè gba aládájọ tó mẹ́ta tó tẹ̀ sọ́lọ́ ibi tẹ́lẹ̀ tuntun máa ń gbé ládàá tí ó ń yọba ṣe fún ibi tí máa ń gbé tó gbé láti rí wọ́n tí ẹsẹ̀ lọ ládàá kí ni ká fún ẹfún ten mark. Ebi asọ́fún àwọn àjò yìí tó máa ní ajúrù ajúrù àmọ́ ta lè torí tó fi yé wa ní látàrí òwe dé. Mo ní náírà kan sójú ọ̀nà tẹ̀lé ọ̀dà káwá ní gbèdé ń wọ̀ kiri wà láì látàrí òwe òsì tá a lè fi rẹ̀ láyé ní ẹ̀ka àjájọ láyé ní náà ni. ẹ̀ka tó tó wọ́n lọ́kọ́ kéré ènìyàn ọkọ̀ oúnjẹ fún lábá mẹ́wàá. àníyàn tó wá dá ẹgbẹ́ tó ń bẹ́ẹ̀dì. àníyàn tó wá dá ẹgbẹ́ tó fẹ́ wọ́n bẹ̀. àníyàn tó wá dá ẹgbẹ́ tó wá ń fọ̀. àníyàn tó wá dá ẹgbẹ́ tó kí fẹ́ràn. àníyàn tó wá dá ẹgbẹ́ tó ẹgbẹ́ wọn lọ́sìn mọ̀ká lọ. wọ́n ní ẹ̀ bá ti dá ẹni ló wọ lẹ́rí sí mílíọ̀n ó lè padà jìyà lórí sí yẹn lọ́nà nígbà tó ń tó lẹ́rí sí yẹn jìyà tó ń tó lẹ́rí sí yẹn dá àníyàn náà dá. tọ́ ẹ sì wá lọ́wọ́ kọ́ nínú ọ̀rọ̀ sọ́dọ̀ náà lọ́gbà Muhammad sọ̀rọ̀ lọ́wọ́ àlẹ́ wọ̀tẹ́lẹ́ nígbà tó dójú ogun wọ́n ní ogun là ń jà lọ́wọ́ lọ́wọ́ lẹ́bí àwọn kan bẹ́ẹ̀ mẹ́dínà àwọn ò láǹfààní àti wá àwọn ọ̀nà fẹ́ wá wọ́n ti pèpè àkókò yìí àmọ́ nǹkan nǹkan kan ló dì wọ́n mọ́lẹ̀ tí òbí fún wọn wá wọn ò pinnu pẹ́ bẹ́ẹ̀ má wà á lógun báyìí ó kàn rẹ̀ ni á lógun báyìí nǹkan kan sí ni ẹgbẹ́ sábà bí sọ ànábi níbi àwọn bẹ́ẹ̀ a ní gbé ìgbésẹ̀ kan láyé a ní gbé ìgbésẹ̀ kan gbogbo yìí àti sábà bí sọ yìí káwọn náà bá gbé a sì ní pé ìtẹ̀kẹ́ ló lọ́dọ̀ lọ́wọ́ wa àti káàlù ìdí ìta ni máa gbà ń bẹ̀. àníyàn tí ìyẹn fẹ́ ṣe é tí ìyẹn fẹ́ ṣe é kọ́dà bí ìkan wà bẹ́ẹ̀ bá ní bí bá ní owó à ń sì báyìí wọ́n sì bá ń gbàlà ní owó mọ́ ní ìbáfà ní owó ti jẹ́ ìdálàfíà tó ah wọ́n sì náà mọ̀ Tẹ́lẹ̀ fún àwọn akọmọ oúnjẹ. Ah! Ní ti ayé, tí bá ní owó àwọn afáà ti tàbákò, àwọn ìjọba àfáà ti náà, nínú òfin ti wọlé rí. Àníbi ni bí ìwọ padà lóòrùn náà mọ́, ó tàbákò. Ní ìmọ̀ yìí àwọn ọmọ ìlọrin àṣàlẹ̀ ẹ̀rù gan. Ọ́pù àbákẹ́ṣe já ńlá ní, ọlọ́ni àkọkalẹ̀, ìtọ́sì já kọ́, nítorí tó kẹ́lẹ̀ kálọ́bà àṣẹ ilẹ̀-ẹ̀sẹ̀ tó bí tí kẹ́lẹ̀ lọ. Bẹ́ẹ̀ ṣe ilé tó ilé tó kọ́ àwọn arúgbó àwọn kan bẹ́ẹ̀ ó tún gbogbo sọ́rọ̀ yìí yàrá ẹ̀rọ kan ó tún gbogbo sọ́rọ̀ ta ló ní ilé tó bà wọ́n wọ́n làbí gbogbo àwọn kọ́ńtì ìjà ikọ̀ kan ẹ̀fẹ̀ kan kan dá yín jọ tó kó sọ́rọ̀ ìta àfọ̀ nìkan nínú ẹ̀dà àdìjọ́ náà ìtọ́rọ̀ wa ti fún wa lẹ́sàn-án iṣẹ́ wa kọ́ gbogbo sábà ṣe ọlọ́run sọ wá ní ẹ̀sán bí yóò gbé àwọn ọlọ́run